الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد اللهم اغفر لنا ولشيخنا ولوالدينا ولجميع المسلمين قال شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى في كتابه كشف الشبهات ولهم شبهات أخرى وهو ما ذكره النبي صلى الله عليه وسلم أن الناس يوم القيامة يستغيثون بآدم ثم بنوح ثم إبراهيم ثم بموسى ثم بعيسى كلهم يعتذرون حتى ينتهوا إلى رسول الله صلى الله عليه وسلم قالوا فهذا يدل على أن الاستغاثة بغير الله ليست شركا والجواب أن نقول سبحان من طبع على قلوبه أعدائه فإن الاستغاثة بالمخلوق فيما يقدر عليه لا ننكرها كما قال الله تعالى في قصة موسى فاستغاثه الذي من شيعته على الذين على الذي من عدوه وكما يستغيث الإنسان بأصحابه في الحرب أو غيره في أشياء يقدر عليها المخلوق ونحن أنكرها ونحن أنكر ونحن أنكرنا ونحن أنكرنا استغاثة العبادة التي يفعل يفعلونها عند قدوم الأولياء أو في غيبته في الأشياء التي لا يقدر عليه إلا الله إذا ثبت ذلك فاستغاثتهم بالأنبياء يوم القيامة يريدون منهم أن يدعوا أن يدعوا الله أن يدعوا أن يدعوا الله أن يحاسب الناس حتى يستريح أهل الجنة من كرب الموقف وهذا جائز في الدنيا والآخرة وذلك أن تأتي عند رجل صالح حي يجالسك ويسمع كلامك فتقول له ادع الله لي كما قالت أصحاب رسول الله صلى الله عليه وسلم يفعلون ذلك في حياته وأما بعد موته فحاشا وكلا أنهم فعلوه ذلك عند قبره بل أنكر السلف الصالح على ما قصد دعاء الله دعاء الله عند قبره فكيف دعائي في نفسه بأبي هو وأمي ولهم شبهات أخرى وهي قصة إبراهيم لما ألقي في النار اعترض له جبريل في, في الهواء فقال له ألك حاجة فقال إبراهيم أما إليك فلا قالوا فلو كانت الاستغاثة بجبريل شركا لم يعرضها على إبراهيم الجواب أن هذا من جنس الشبهة من جنس الشبهة الأولى فإن جبريل عرض عليه أن ينفعه بأمر يقدر عليه فإنه كما قال الله تعالى فيه شديد القوى فلو أذن الله له أن يأخذ نار إبراهيم وما حولها من الأرض والجبال ويلقيها في ويلقيها في المشرق أو المغرب ففعل ولو أمره أن يضع إبراهيم في مكان بعيد عنهم لفعل لو أمره أن أن يرفعه إلى إلى السماء لفعل وهذا كرجل غليظ له مال كثير يرى رجلا محتاجا فيعرض عليه أن يقرضه أو أن أو أو أو أن يهبه شيئا يهبه أو أن يهبه شيئا يقضي به حاجته فيأتي ذلك الرجل المحتاج أن يأخذ ويصبر إلى أن يأتيه الله برزق لا منة فيه لا بأحد فإن هذا من ذلك الغلطة العبارة والشرك لو كانوا يفقهون وعلى آله وصحبه أجمعين من إلى كشف الشبهات الثاني ولكم شبهة أخرى نرجو بتوقع عكس الإسلام وسيبويه àwọn tí ó kọ ìsìláàmù náà ṣẹbọ wọn rò bí dáa tó máa bó sí iya máa zákara máa búkira wọn zákara nàbí sàlá sàlám ànà náà ṣe ẹnu sí yàrá òun náà ni dáná bí sọ kútó rẹ sí àmọ́ àwọn èèyàn yẹ sọ bí súnà wọn lọ mọ kígbàjarè sí àdà ẹ̀rọ bá dáná pé ọ̀rọ̀ àtọ̀ ní bá wa bẹ lọ́nìí ọmọ ìnú wọn lọ bá nù ọmọ Ibrahim ní àròdù yọ̀ ọ̀rọ̀ kìyàmù nígbà nǹkan kìyàmù wọ́n tó bàbá náà bí gọ̀ọ́yìn Musa wọ́n yìí Isa wọ́n lè bá náà bí Musa wọ́n lè bá náà bí Isa ọ̀kúlùhùn yà tẹ́dẹ̀rù hàtẹ̀ yà dáhù ìlà rọ̀sùnìlà gbogbo wọn náà ni wọ́n wá wíjà rẹ̀ pé nọ́ọ̀sì nọ́ọ̀sì ìlàbù ìlà àbẹ̀rẹ̀ tèmi tèmi tó ní ìlẹ́rù lónìí ẹ̀rọ bẹ́ẹ̀ lómi títí tí wọ́n fi tì tì tì lọ́dọ̀ àná àtẹ̀yẹ̀ntọ́ ilẹ̀ rasulillah kọlu ìtàwọn ìwà ń sọ ní pé fàádà yàdúgbà àlà ánìlẹ̀ sìgáàtọ̀ ìbéèrè láìláìsọ̀ ṣìrìkà ọlọ́rin ni ẹ̀pẹ́ ajẹ́ pé kámọ̀ sí sìgáàtà kámọ̀ wádùúlà lọ́dọ̀ ẹlòmíì ìdàtọ̀ sọ́lọ́hùn wọ́n ní wọ́n mọ̀ ẹ́ sọ fáwọn ànábì ọ̀dọ̀ ọwọ́ bá wà bí ọlọ́ba ìwọ torí pé wọ́n sọ fún Adam áńtà wọ́lọ̀ fáńkìlà ìwọ ni ẹ̀dá sọ́nà kọ́kọ́ dá alákọ̀ọ́kà bí yẹn dìbò ọwọ́ rẹ̀ alákọ̀ọ́lé ẹni fi dá ọ oníyì iwájú ọlọ́ọ̀ba bá wà bí ọlọ́ọ̀ kó bẹ̀rẹ̀ ìdájọ́ yóò àní pé ebi tí mo lọ Jésù èmi ò lè ìgbésí pẹ̀lú mi ò iye tí wọ́n ń gbé eléyìí tí ìṣe ìṣe ọgàn ìbẹ̀ lọ wọ́n lọ bá nàbí Musa tí ẹni òun mọ̀ pààyàn ń èèyàn tó pa tọ́lọ́run ti forí ìdí yóò tún fi kí ni o yóò tún rántí ẹ̀ ìlànà bíi yín sá òun ò ní kò ní sọ anything fóun kò ní ṣùgbọ́n kíkà rẹ̀ pé ìkàwé ìlàwé rí ìlàwé ìlàbàdì yóò fi wá dídára ní sọ̀lá àlẹ́ wọ̀sọ̀lá àwọn yẹn á ní pẹ́tọ̀ bí wọ́n ṣe lọ báwọn ẹ̀rọ bí ọlọ́run bá ti rí ìsìgáfà náà wọ́n ṣe yẹn tó àjẹkẹ́yìn mọ́ ìsìgáfà ọ̀dọ̀ mẹ́díyàn ìdè ìfẹ́bọ̀. ọ̀jọ̀wáwù anakul afáàní pé ìdáhùn ìṣàánú máa ń sọ̀bà á àlàkùnlóbi àdá èsì àfihàn ọlọ́run ọba tó ti fìdí dídí ọkàn àwọn ọ̀tá rẹ̀. ọ̀yẹ́dẹ̀ ni tìkà àkàtà bínú mahmoud tí máa yẹ fìdí alẹ́ yìí láàmì ha. afáàní pé ìmọ̀ tọrọ ìsìgáfà ìdóòlà lọ́dọ̀ àwọn ẹ̀dá níbi ń tẹ̀dá níkàpá rẹ̀ á sọ pé kò ṣeé ṣe á lọ sí ìdìbò yàtọ̀ lọ́dọ̀ ọmọ èdè yẹn dákùn bá ń bẹ lọ́wọ́ olùbóyè wọn ni a takò kàmọ́kọ́lù lọ́wọ́ tá a láti kí sọ́ọ̀tì wọ́fà bọ́lọ́ntọ́ ló ṣe ìtàn àlẹ́ wọ́fà pé fọ́sọ̀dá sọ̀rọ̀ lẹ́bí méjì àti yìí ló bá ké ìgbàjarì ìdóòlà ó tọrọ ìdóòlà rẹ̀ ẹni tó wà náà àwọn ìjọ Musa alẹ́ lẹ́bí ní àdógbò yìí ó ní kó wá gbà wọn lọ́dọ̀ ẹni tó wà nínú ìránṣẹ́ out torí pé ọmọ Israel àwọn àwọn Egypt ni wọ́n wà ń gbà náà ṣùgbọ́n ọmọ Israel àwọn ànábì Musa èyí tó ti fa lílọ Egypt wọn ò ní relocation ànábì Yakub anábì yusuf tó lọ sí kátà sí egypt tó dọba tẹ̀sílẹ̀ ìgbà gbogbo àwọn fámìlì ẹ̀ padà sí egypt tó bá ti wá lọ bá ti tẹ̀lé sílẹ̀ ẹ̀ bẹ̀ sí wọ́n ti wà ní egypt israel ni wọ́n so àìgbọ́ràn wọn táwọn fẹ́ padà sílé ní wọn ogójì ọdún náà tí wọ́n rìn káàkiri tí wọ́n mọ tí wọ́n ṣètò ọmọ tí wọ́n ṣètò sí mọ́ ìyá rẹ̀ ń bẹ̀rẹ̀ àyàwó yìí tó ìlẹ́jẹ̀ wọn lọ sọ pé dáadáa àwọn lọ ṣètò sí wọ́n sáà tó nóòtàn eré àgbékáńkò ní sẹ́ẹ̀lì náà làwọn ti wá nítorí jìnnà hù máa wọn nìyẹn tó àwọn mùsùlùmí tó ti gbàgbé pé àwọn ìjọba kù ń bẹ so ẹ nílé mọ nínú ìta wọn rìn káàkiri so nítorí ìtakò àṣẹ ọlọ́run ọba wọn. afáà ni so níbi tí ìran firaun báwọn jára Egypt àbí ó fẹ́ ó ń bá ọmọ Ísírẹ́lì jà ọmọ Ísírẹ́lì wa ni wa ni dákun wíṣá Musa dákun wá gbà mí lẹ̀ ọlọ́ni fáwọn kájà wò Musa fàkọ́dọ̀ àrí bí Musa ti gba pé ìwé ìyá ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ ó ti kùn <laughs> ló bá pé so wọ́n ní ẹni yẹn ń tọrọ sìgáàtà lọ́wọ́ ànábì Musa ni so aha so eléyìí torí pé nu tí ànábì Musa ní kàpá lórí ni òun lọ́rọ̀ yẹn jẹ́ máa tọrọ owó pọ̀tẹ́ni ní ìyẹn ìyá mi lówó àbí pé dàpọ̀ fún mi lówó onídìówó báyìí inú nǹkan tí èèyàn bá délé kà parí lórí èèyàn lè tọrọ wàkàmá yẹtọgí tó lè sáré bí afábí fìlhàr ẹwọ́n mi déyìn ẹ̀sìn máa tọrọ ìrànlọ́wọ́ àwọn èèyàn rẹ̀ níbi ogun ọ̀rẹ́rì yìí àbí nǹkan mi ìfì ẹ̀ṣá ìyá sílọ aléhà àlọ́fọ́ níbi àwọn nǹkan tó mi ní kà parí lórí wọn náà kárná ìṣègá sátẹlẹ ìbára alẹ́tí yẹ̀fàlùhà yẹ̀fàlùnà ilẹ̀ òkùnkùn ọ̀dìyà. in táwọn kọ̀ fún wọn ó lè sìgáàtà tí wọ́n lọ máa ń ṣe tẹ́wà lọ síbi ìsàárè àwọn ọ̀rẹ́ ọlọ́run lọ́dọ̀ sí wọn. a ó fi gaibatihim àbí ń gbà níkọ̀kọ̀ àwọn àbá àwọn gan àwọn tẹ́gbà kọ́rẹ́ ọlọ́run bá ni wọ́n mọ̀ fi wọ́n mọ̀ ṣe sìgáàtà wọn kódà láì lọ bí ìsàárè wọn. ìlàṣẹ́ ìgbà pé ṣéwù fún mi lọ́gbọ̀n ṣéwù lè fún yàn lọ́gbọ̀n àbí ṣéwù tó lè kò lè fún yàn lọ́gbọ̀n kódà kó wà láyé ámìlì tàbí ìgbà tó ti wá lò ṣéwù ìdí ẹ̀ríṣẹ́ kò sọ pé ẹlẹ́ǹkì máa ń yẹn fẹ́ mà ẹgbẹ́ni máa ń yẹn lábùjá mo ní ìdí iṣẹ́ ẹlẹ́ǹkì ọ̀pọ̀ ìsìkáàtà náà nìyẹn ṣùgbọ́n bí gọ́ọ̀mẹ̀ ní ẹ̀mí kápá nìyẹn ṣùgbọ́n wá ní ìyẹn ṣéwù tó ti kú pé ṣéwù dé ẹ̀ríṣẹ́ ìgbà rí ìjọ pẹ̀lú pé ilé wọn mú mi o à láàyè jùlọ dáníkà ilà àdìlà ìwà àdá ọlọ́run àdìkàdá máa ń ṣe é fún àfáà ni أو في جيبتها في الأشياء التي لا يقدر عليها إلا الله كما ترون قطعتي بفقولك قولي أخلوبا إذا سبق ذلك كتبت ليس له فاستجافتهم بالأنبياء يوم القيامة ìsìgáàtà táwọn èèyàn ń ṣe ìtọrọ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́pàá táwọn èèyàn ó mọ̀ sí lọ́wọ́ kìí àmọ̀ yẹn ìrìdú na mílíọ̀nù máa yẹ́ dúró lọ́ha ayò ha sì bàdà wọ́n ń sọ fáwọn ànábì ọlọ́pàá kí wọ́n sọ fọ́lọ́ kó bẹ̀rẹ̀ sí ìsìdájọ́ rà ní àwọn èèyàn ní. حتى يستريه أهل الجنة ده بيقع وما الجنة إذا سمي من كرب الموقف نقع وعلى وهذا جائز في الدنيا والآخرة ولتو من أي أسئلة القيامة وذلك أن تأتي عند رجل صالح تقول لا تقول ربني لك حي يجالسك ẹni tó jẹ́ pé ó wà láyé يجالسك ويسمع كلامك tó lè jókòó له ادع الله ó ti sọ fún pé كما كان أصحاب رسول الله يسألونه ذلك في حياته báwọn tàbí ní oúnjẹ ànábì ìgbà tó wà láyé kódà wọ́n á máa nínú àdìsí anas wọ́n á máa pa ànábì kó wá bá wọn kírun nílé àwọn àwọn tàbí máa ń láyè ìdájọ́ máa kírun nílé àyídájọ́ wọn fẹ́ máa kírun yẹn wọ́n àfẹ́ kánábì wa kọmíṣàn fẹ́ kánábì rẹ̀ yóò kọ̀ọ̀kan kírun bẹ̀ òun náà súnmọ́ táwọn afáàlú sọ pé ìyẹn gbọ́dọ̀ lè fi kí ó ti máa kírun nílé ìyẹn gbọ́dọ̀ lè ààyè kírun bẹ́ẹ̀ ni máa ṣe gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ kọ́ra nu yàrá rẹ̀ bóyá kọ́nà kan ni wọ́n mọ̀ sí tẹ̀sí orò wíyé wọ́n àpá ààyè yẹn ààyè ìjọsìn ní wọ́n súnmọ̀ ní kéèyàn nínú òbí ọ̀fẹ́ yẹn náfìlà ọ̀fẹ́ yẹn náfìlà mọ́lá ṣe fẹ́ yàn ní ọ̀rọ̀ yàn bẹ́ẹ̀ wàhálà kàdà ó ní وهذا جالس kọ́ lọ bá ẹni rẹ̀ ní ẹjọ́ ń ya yín báyìí tí ń gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n náà ń gbọ́ tẹ̀ fàtàkù láhùdù ọ̀la àdìpọ̀lọ́ pé bẹ́lọ̀ fún mi kàlọ́ kánà fábùrẹ̀ ṣùgbọ́n ẹ̀sọ́ náà bẹ́ẹ̀ kàfẹ́ rẹ̀ àti táwọn sàbẹ̀ ti máa ń bẹ ànábì nígbà tó wà láyé. wà á máa bá rẹ mọ́ sí i fàhàṣà wà kálà ṣùgbọ́n gbàtà ànábì fún wọn lọ ní sàárẹ̀ ànábì pé ìwà ànábì wà sí nǹkan báyìí fún wa báwa bẹ́lọ̀ ara o. anna sàlùhù dálíkà ń yìí oyeje oyeloko ẹnì kankan nu olùdájú sàrẹ ànábì lọ sọ̀rọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ gbàdàgbàdà sọlọfù sọọlẹ ara máa ń kọ sọdọ dùá aláha ìndà kọbẹrẹ yìí kódà àwọn sọlọf wọn takò ẹni bọdì tí bá ń bẹ Ọlọ́run níbi sàrẹ ànábì ó pé ànábì o Ọlọ́run náà ní pé o níbi kọ ayé níbi sàrẹ ànábì ní wọn pe Ọlọ́run ara ètò ẹnu kí ẹnu ti fi sàrẹ ẹnu sàrámù sàlámù alẹkùn alẹ bìyà. من المسلم والمؤمنين وإنا إن شاء الله بكم للاحقون نسأل الله لنا ولكم العافية ودعاء سبب كلمة صوم فكيف بدعائه نفسه أما صلاة بقوكية ما صدعاء صلوت نبي تعالى نبي بو علي عاشي وقوكية ما صدعاء نبي بدعائه نفسه كما بيوم غدا من الأدعاء wani ní wọ́n lọ́hùn ṣùgbọ́n tó ó kọ́rọ̀ wọ́yí ẹ̀kí sọ́ọ̀tì Ibrahim ìrújú mi lẹ́yìn tó wọ́n mú wá ọ̀nà nìkan ànábì Ibrahim alayhi salam lámà oríkì ẹ̀sìn na nígbà tí wọ́n fẹ́ jù sínú náà èyí táwọn aláwo Jibril Jibril wà bá ìlhàwà nígbà tó wà la Ibrahim ni ìní bùkátà lọ́dọ̀ rẹ̀ o. kọlu fọlọ kárẹ́tì sìgáàtà lùdì ìlú ìṣìkan ó ní tó bá jẹ́ pé ẹbọ ni ká ṣe sìgáàtà pẹ̀lú dìbìrì fẹ́ pé ẹbọ ni lámì yàrá tó há àlàyé ìbùrọ̀hìn ìbírí ìdẹ̀gbò ní wà lọ gbé bá ó lọ gbé súnmọ́ lórí ìbùrọ̀hìn wọ́n ní fẹjọ́ wà bù ó ní ẹ̀sẹ̀ ìdáhùn sílé àná àádá nìyẹn fẹ́ràn jibril àwọn àlẹ́ àyànfà jibril lọ́wọ́ fa ìrànlọ́wọ́ hàn nàbí ibrahim bí a mẹ́rin yọkùdìrò àlẹ́ pẹ̀lú kankan tó ní kápá lórí ẹ̀ fẹ́ràn ká mọ̀kọ́ lọ́tà ààlà jibril gẹ́gbẹ́ náà bá ti sọ pa rẹ̀ ni pé alámọ̀hú ṣèlú ìlú kúwà ẹn tó kọ́ ẹn tó kọ́ ànábì ní kùrán yẹn kó tó ń ka kùrán fún ànábì ṣèlú ìlú kúwà alágbára tó nípa ni. ولو أذن الله الله له أن يأخذ النار إبراهيم وما حولها من الأرض والجبال ويلقيها في المشرق والمغرب لفعل ولي دار الله صلاة أنا صلاة فعلي بيه ملائكة جبريل ó lè gbé iná tí wọ́n fẹ́ fi jó Ibrahim yẹn àti gbogbo àwọn ohun tó sọ̀rọ̀ díẹ̀ ó lè gbé kúrò lórí ilẹ̀ àtàwọn òkè gangan tó sọ̀rọ̀ àdínà yẹn kó gbé kó ọ̀yẹ̀lù kí a fi mọ́ṣíkà lọ́gbìn kó lọ jù sí ìwọ̀ oòrùn àbí ibi tó jìnà rere àbí ibi tó rùn dín yọ làfààlẹ̀ tó bá fẹ́ sílẹ̀ ní síbẹ̀. wọ̀lọ̀wà mọ́ra owó àyàtọ̀ Ibrahim fi makani bahirin anhum làfààlẹ̀ wọ́n lọ́ba fẹ́ kó lọ gbé Ibrahim síbi tó jìnà tó àwọn kòtò yóò ní ìpè ó lè síbẹ̀. wọ̀lọ̀wà mọ́ra owó àyàtọ̀ fún àwọn ilẹ̀ sọmọ́ wàhálà kàrọ́jù ló bá ní ìlàhùn mánú kẹfì rí dàgẹ́ bí olówó kan ní ẹ̀tọ́ lówó gan yára rọ́jù náà mùsáàjà ó wá lẹ́nu kan tó bùkátà ọ̀yá rí dàrí yà ń yẹ fún ìtọ̀ owó ó ń yàrí bá òṣè àn ó wá ní pé kí n yá olówó àbí kí n bọ̀ olówó yá fi bí i hàjá ta ò tí ó sì gbó bùkátà rẹ̀ ọ̀yá ti dárí kàrọ́jù ló sáàj ń yà aláìní ṣe o kò yẹ fúru ìlà ayé àti ọgbà olùrẹ́sì ọwọ́ àti sùúrù. wọ́n ní fàyà bẹ̀rẹ̀ láti kàrọ̀ jù kí ẹni tí wọ́n fà yẹn kó wá nígbà ah, mi ò fẹ́ kò yẹ ayé àti ọgbà mo fẹ́ ṣe sùúrù kó fi fóun ní bìrìsíkì ní àríṣìkì láàmìnà tó ń fi lè àhàd tóun ò ní máa dúpẹ́ lọ́wọ́ ẹnì kankan. olówó fún ọ ní ọfà tó wá yáwó jẹ́ ń olówó tó ṣe bísínẹ́sì ìlara lọ́kọ́nà owó rọ̀ mí lọ́rọ̀ tí èmi lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ kankan nípa ọ̀rọ̀ yẹn pé ẹ̀sìn omi àná jí mí nà ní ó ní tó pé èèyàn ń wà lọ́wọ́ èèyàn àná ní ìrọ̀lẹ́ òun ó ti ṣe ìṣòro kọ̀ ládàáwò lọ́lọ́mba lọ́rùn ti bá màláíkà jù mí ló wá bá bóòlù ẹ̀jẹ̀ á sọ pé lè wá jọ ẹni tí ń lọ sí sìgáàsà pẹ̀lú ìsọ́nà ìrìn ọ̀nà lọ ni lọ́ọ̀ká àfáàní lọ́ọ̀ká ní kọ̀ọ̀kọ̀ wọ́n tún ní gbọ́rọ̀ yìí ó yẹ kó yí wọn.